kankan kú ònú ẹ̀ eléyìí ọ̀dọ́ o eléyìí àwọn ẹ̀sẹ̀lẹ̀ báyìí kí wọ́n dé ìlú títí di ìgbà kan tá a lọ gbà tá a lọ dá. kí wọ́n dé ìlú tó kí wọ́n san ó ọmọ náà ẹ wá ní ọmọ nígbà wo wípé ẹgbẹ̀rún àkùjọ ni ẹ lóye mú ọgbọ̀n àkùjọ nínú rẹ̀ kó òkèèrè tán lójú wájà bọ́ọ̀lù àti sáwọn lójú wájà àjẹpẹ́ mú ọgbọ̀n àkùjọ nínú owó tó àjẹpẹ́ olóyìn ẹni tó lówó ó ní ọgọ́rùn-ún náírà tó lọ ní ti na àádọ́rin náírà tó ọba ti mọ̀ pé wàá sanwó yẹn lóṣù tó ti gbóṣù ọmọ mọ́nà tá a lọ bẹ̀rẹ̀ kò ní máa. ipò ọgọ́rùn-ún tó bá ti tó wà á dúró ju oṣù ọ̀mọ̀kànlá tààjọ dáná. ìdíje òní sọ àwọn lè fún inú burú bẹ́ẹ̀ ìyá tó lówó náà ló sọ pé òun mú nǹkan kó bẹ́ẹ̀ fún ọ. ti mọ̀ pé ó ní ìgbà burú bẹ́ẹ̀ ìyá tó lè fún ẹni tó yáwó lónìí. tọ́ba ní mọ̀ kọ́ máa lọ́kùn gbọ́dọ̀ kó lẹ̀ máa san owó rẹ̀ fún ọlọ́run. láyé fún mi tí yáwó ló sọ bẹ́ẹ̀ àìsọ́gba rẹ̀ láti òfin pẹ̀lú àwọn hàn. ìdòwú pé ṣe ní àgbà pé fún pé tó lóko ọba ti mọ̀ ní pé.